adúpẹ́ fún àlọ́ ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìgbà adúpẹ́ fún lórí oore tó ga jùlọ tó ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni oore jíjẹ́ mùsùlùmí lẹ́yìn jíjẹ́ mùsùlùmí ọlọ́run tó wá ṣe àwọn oore bíi fún wa bí oore àlàáfíà bí oore arísìkí bí orin ìfọ̀kànbalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọpẹ́ wa sí ọlọ́run ọpẹ́ tó pọ̀ ni nítorí náà kí ọlọ́run ọba ó ṣe àlékún orin fún ẹnì wa. ní òní òní ni ọjọ́ kẹtàlá oṣù kẹta fourteen thirty seven hijra ọjọ́ kẹtàlá oṣù kẹta fourteen thirty seven hijra ohun tí ó bẹ nígboro lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan méjì ni ní àná ìjọba nàìjíríà ó kéde ọjọ́ àná gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba láti fi ṣe àmì ayẹyẹ ọjọ́ ìbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní òní wọ́n tó ń pe òní náà ní ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba jákèjádò Nàìjíríà gẹ́gẹ́ bí ọjọ́ àmì ayẹyẹ fún ọjọ́ ìbí ànábì Ìsá ọmọ Maria alayhi salam àwọn ènìyàn wọ́n lérò pé nígbà tí ọjọ́ ìbí ànábì tó síwájú tó jẹ́ ti ọjọ́ tàná tí ọjọ́ ìbí Ìsá ọmọ Maria alayhi salam tóun náà tẹ̀lé lónìí wọ́n ní abẹ́ẹ̀ ní gbọ́báwọn wọ́n ní sẹ́yìn ní pé ẹ̀sìn méjèèjì ẹ̀sìn tí wọ́n ń tẹ̀léra wọn ni ẹ̀sìn wọn ò tẹ̀léra wọn ẹ̀sìn Islam ọ̀tọ̀ Christianity ọ̀tọ̀ kò sì jọra wọn kí wá ní ìdájọ́ ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ní àkọ́kọ́ náà nínú sùrọ́tù nìsá ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ń japa òjíṣẹ́ òun lẹ́yìn tí ọ̀nà mọ̀ tó mú wá tó ti fojú hàn sí tán kedere tí onítọ̀hún tí ó wá ń tọ ojú ọ̀nà kan tó yàtọ̀ sí ojú ọ̀nà àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n ti lọ wàhálà àkókò rẹ̀ sí àdójú ẹ̀kọ́ wàhálà tí ọmọ bá yí tí ó fi kúrò láyé nìyẹn tó wá kúrò láyé tán á mú wọn náà àmú wọ inú iná inú iná náà ọwọ́ aburú ní ìkánkusí ẹ̀dá kọ́nà ọmọdé àwọn náà. bákan náà nínú hadithi bukhari àti muslim anabi sallallahu alaihi wasallam ó sọ fún pé mani amila amalan laysa alaihi amruna fahuwa rọtù ẹni tó bá ṣe iṣẹ́ kan tó pè ní iṣẹ́ ẹ̀sìn tí yóò dá sí pé àṣẹ wa àṣẹ ọlọ́run ọba àti àṣẹ òjíṣẹ́ rẹ̀ ó lórí iṣẹ́ náà a ní ìgbà lọ́wọ́ ẹ̀ iṣẹ́ tí a bá ṣe ta pè ní iṣẹ́ ẹ̀sìn kódà káníyàn wá dá lórí ẹ̀ káníyàn wọ́n dá níwọ̀n àgbà tí ọba ti sí pé aláwọ̀ ló pa á láṣẹ tàbá lẹ́bí ló pa iṣẹ́ náà gbogbo tí ẹ̀ bá lọ́lé lórí òfò ni ẹni tó bá ṣe é pẹ̀lú àyà yẹn àti àwọn àyà ní ìtòkúnjọ́ pẹ̀lú àdísì yẹn àti àwọn àdísì ní ìtòkúnjọ́ òun ni ó wà jẹ́ èsì fún ìdájọ́ lórí ayẹyẹ ọjọ́ ìbí àdébùwà Muhammad sallallahu alaihi wasallam láti Fatiha títí dé suratu nas kò sí tó jẹ mọ́ ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí àbíbí bẹ̀ yálà létí pípa àṣẹ tàbí mímu wá ní ìró ọlọ́wọ́ ọba àlejò ọlá kò fi di kankan sọ nǹkan kankan nípa ayẹyẹ ọjọ́ ìbí àbíbí torí pé má lè kọ́ àn ẹ̀ lè ọjọ́ tí wọ́n bí àbíbí níbẹ̀ ẹ sì lè kà á kẹ́ẹ̀kan ṣíṣe ayẹyẹ ọjọ́ bí ànábì nínú Al-Qur'an bákan náà nínú gbogbo àdìsí òjíṣẹ́ Ọlọ́run èyí tó ga sí pé gbogbo àdìsí rẹ̀ ó ṣe é pín sí méjì àdìsí eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ pé àdìsí rẹ̀ ni ìpékanu ìpékejì àdìsí èyí tí kò fẹsẹ̀ rinlẹ̀ wípé ànábì ni ó sọ ìpèkèjì nù ní abẹ́ ìpèkèjì láti wá rí àdísì àdísì sọ̀hìn àdísì tí ó lálàáfíà àti àdísì hasan àdísì tí ó dára nínú ìpèkèjì ìyẹn àwọn àdísì tí ò di ọ̀dọ̀ ànábì tí ò fẹsẹ̀ rinlẹ̀ bá ànábì lọ òun náà pín sí méjì hadithun da'ifun hadisi tí ó lẹ wà hadithun mọ̀ọ́dọ̀ àti hadisi tí àwọn kan jókòó tí wọ́n hun mánìbí ẹsẹ̀ tó túmọ̀ sí pé the totality of hadith yóò kó hadithun sahih hadithun hasan hadithun da'if hadithun mọ̀ọ́dọ̀ nínú gbogbo kátígórì hadisi mẹ́rẹ̀ẹ̀rin pátá kò sí kò sáàdìsì kankan táwọn ẹnìkan rí tẹ́nikẹ́ni lè rí tọ́ka sí tó ń sọ nípa ayẹyẹ ọjọ́ ọ̀bí àdéhùn Muhammad sallallahu alaihi wasallam. tó túmọ̀ sí wípé kódà àwọn tí wọ́n hun ọ̀rọ̀ má nàbí lẹ́sẹ̀ wọ́n ti ń parí tán kí àwọn onímọ̀ òwìdí àlẹ́bí kí wọ́n tó wá gbé mòlúdi dàbí. àwọn tí wọ́n máa hun irọ́ má nàbí wọ́n ti hun ọ̀rọ̀ wọn wọ́n ti hun parí tán kótó wá di pé etí ń jẹ́ ayẹyẹ ọjọ́ bí àdébí wa kò nìkan rí tó fi já sí pé ẹ̀ lè rí àdìsí gan lórí ẹ̀. àwọn tí wọ́n ń ṣe mọ̀lídé àdébí àjòmọ́ ẹ̀rí òun ni wọ́n máa ń mú wá àjòmọ́ ẹ̀rí àjòmọ́ ẹ̀rí ni pé kọ́rọ̀ wọ́n wà lórí nǹkan táwa máa lò fún bí àpẹẹrẹ ọlọ́run lóyún àdébí náà lè fọ ààrùn olóòló dáa jùlọ níwà olóòló dáa jùlọ lẹ́sìn ó tún fi àwọn nǹkan ní ìròyìn rẹ̀ wọ́n ní sẹ́ńtọ́ lọ wá rẹ̀ ìjọba tó bá wù sí òye ká wá sí ọjọ́ ìbí rẹ̀ wọ́n ti gbé sí fífi ọpọlọ ṣẹ̀ṣẹ̀ nìyẹn ìyẹn kì í ṣe ẹ̀rí mọ́ ká máa fi làákàyè ká máa fi gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí tàbí inú àdìsí òjíṣẹ́ ọlọ́run àwọn àdìsí tó wá tó ń sọ nípa ọlá tí ọlọ́run dà lẹ́gbàá mọ́mísọ́lọ́wọ́ alẹ́ ìgbọ́sálà kí wọ́n lo òun náà pé ẹni tó lọ wá fún irú ọlá báyìí tó ní tó bá dọdọ àlèkìyàmà òun yóò sì bẹ gbogbo ẹ̀dá ọlọ́run lọ́wọ́ pẹ̀lú gbá pẹ̀lú àwo pé wọ́n á sọ pé nítorí náà tábà wá sí ọjọ́ òbí rẹ̀ sí ọ̀wá tó bẹ́ẹ̀ ni a wà sọ fún wọn pé àì fi ọpọlọ sẹ́sìn ọpọlọ ó ní ṣèitọ́n lànàtúlẹ̀ àlẹ́ yìí olólùjọ́ kìíní àná tó fi parun kí ni ọpọlọ náà nígbà tó lọ sọ fún wípé tẹríba láti kí ádámà kúnlẹ̀ láti kí ádámà dípò ó tẹ̀lé àṣẹ tọ́lọ̀ pa ọ̀pọ̀ ó sì gbéraga ọwọ́ á mú ìdí tó wò fi ṣe bẹ́ẹ̀ wá ó ní torí pé ó dá òun látara iná ó sì dá ádámà látara erùpẹ̀ tí a bá sì fẹ́ sun erùpẹ̀ tá a fẹ́ kí ó di nǹkan tí ó wúlò fara ayé iná la dà sí tá a fi sun tí ó fi lè koko ẹ̀rí ọpọlọ nù ntọ́nà ni ó ṣe kò ṣe ọwọ́ fún ọ náà ní ẹsikúsì lórí kíni lórí ọpọlọ lásán gbogbo ẹtí bá ti ń fi ọpọlọ ṣẹ̀sìn bíi ti ṣètọ́ọ̀nì ibi tí ṣètọ́ọ̀nì kọ́gùn sí lòun náà kọ́gùn sí wọ́n ní kó mú ẹ̀rí mòlídìí ànábì òun ṣe ànábì ní àpọ́nlé ni oníṣẹ́ kì í ṣe ní ìkẹ́ni tálọ́bọ̀ ọ̀tún yẹn pé kì í ṣe ní àpọ́nlé tálọ́bọ̀ ọ̀tún yẹn pé kì í ṣe ní iyì tálọ́bọ̀ ọ̀tún yẹn pé kì í ṣe ní ẹ̀yẹ ẹ̀rí la fi sẹ̀sìn kì í ṣe ká máa wá àdùnmọ́ ìyẹn báwo. káwá bọ́sọ́ni ti ń jẹ́ birthday ceremony ìtìfáàlú bìnnìmọ́ọ̀lì ayẹyẹ ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ìbí níwọ̀n àgbà tí òfin sínú Kùránì tí o ti sínú hadisi anabi o tún ma sì pé kọkàn wa lọ́wọ́ kọkàn wa lẹ́sẹ̀ ta ló wá dá lẹ̀ ìtì ń jẹ́ ìròyìn ayẹyẹ ṣíṣe ayẹyẹ ọjọ́ mi ṣíṣe àwọn kèfèrí ni wọ́n dá lẹ̀ kì í ṣe àwọn sọ̀hábà kì í ṣe àwọn sọ̀hábà ohun táwọn sọ̀hábà dá lẹ̀ lẹ́yìn súnà ànábì ni bí àpẹẹrẹ àwọn sọ̀hábà òní wọ́n ronú tí wọ́n rí pé kùránì tó wà ní ẹyọ ẹyọ ẹ jẹ́ ká combine ẹ̀ papọ̀ kó wà nínú a compilation a single compilation àkójọpọ̀ kan ó wúlò fún wa bí ó wúlò fún wa tí wọ́n bá kójọ kùránì ò ní ké sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kódà bá dé nàìjíríà wọ́n ti gbé tákàndá ẹ̀ lọ́wọ́ tán ìròyìn náà ló fi pé ẹ jẹ́ ká duplicate yẹ ká máa ṣe kama píríǹsì èyí gíga kọ̀ọ̀pù yìí kama tó kama tó tẹ̀ kó lè bá àbí tẹ gbogbo àwọn tí bá ń bọ̀ ní òpin ayé lọ́wọ́ àwọn sọ̀hábà àwọn ni wọ́n wọ́n gbé lè kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́sì sọ wípé ká tẹ̀lé ojú ọ̀nà wọn torí kẹ́ni ìmọ̀nà ni wọ́n bákan náà àwọn sọ̀hábà àwọn ni wọ́n kọ̀ǹpìlìtì bá a sì máa ṣe déètì fáwọn mùsùlùmí nígbà tá a lè ní ìgbẹ́lẹ́ ìṣọ́ lọ́wọ́ àlẹ́ ìwọ̀sán là wọ́n ti mọ oṣù pé oṣù àkọ́kọ́ Muharram oṣù kejì sọ́fà oṣù kẹta rọ̀bìlì awa bákan náà wọ́n sì mọ ọjọ́ tí ń bẹ nú ọ̀sẹ̀ wọ́n mọ̀ pé ọjọ́ àkọ́kọ́ yọmọ̀n ahad ọjọ́ kejì yọmọ̀n ìfìlẹ̀ ọjọ́ kẹta yọmọ̀n sọlọ́fà títí dé ọjọ́ sábtì wọ́n ti mọ̀ yẹn ṣùgbọ́n oṣù méjìlá ní ń bẹ nú ọdún kan tába ti wá yípo ọdún kan ó yẹ ká sọ pé ó di méjì ó di méjì Odi di Odi ó di méjì Odi di méjì yìí kò ṣẹlẹ̀ ló dá yóò jù sí ọlọ́ sọ̀rọ̀ wọn wà ní ìwọ̀sánlá lẹ́yìn ìgbà tó kúrò láyé tán lásìkò umar òun ni tó ń ma ó di méjì ó di méjì nígbà tí wọ́n sì mú àbáwá lórí ẹ̀ wọ́n kọ́kọ́ mú àbáwá pé ẹ jẹ́ ká fi ọjọ́ tí wọ́n bí ànábì wa ẹ jẹ́ á fi ṣe ó di méjì ó di méjì àwọn èèyàn sọ pé àwọn sọ̀rọ̀ wọn ni ọjọ́ bí ànábì wa kò ní nǹkan ṣe pẹ̀lú yẹn kò ní nǹkan ṣe pẹ̀lú yẹn ọ̀rọ̀ ẹ̀sìn lè nǹkan tí à ń sọ yìí ọjọ́ tí wọ́n á bí àlẹ́bí kì í dàlẹ́bí wa kì í dọ̀gá wa kí wá nìyẹn ní ṣe tẹ̀lé sí wa bí mo sì gbàgbé ẹgbẹ̀ kan nù ǹjẹ́ gbàgbé ẹgbẹ̀ kan ni wọ́n wá lọ bàjọba fún pé kí wọ́n fún yín ní ọjọ́ kan tẹ́ẹ̀mà pàtàkì rẹ̀ so níyè nígbà wọn sàbí lọ ni so lẹ́pẹ́ sì ju àwọn sọ̀hábà lọ ni onírànù ni ọ́ ìrànù tó fẹ́ ṣe náà ìwádìí ní mẹ́ta wá ná ọlọ́run sì gbogbo ẹ̀ kọ́ mọ́nìdì náà ló ṣe kú ilá ẹ̀ṣá àlọ́ torí pé àdéhùn náà náà ni pé ẹ bá ti ra wọ́n ní ìranù ní ẹ̀sìn ìranù náà ni wọ́n gbà kú àdéhùn náà lò torí kò ní fẹ́ gbọ́ nǹkan mi kò ní fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi bàbá àwọn sàlábà wa padà wá fẹ́ lùkọ̀ pé ẹ jẹ́ ká mú ọjọ́ tí òpin yàtá àwa mùsùlùmí àtàwọn ọ̀sẹ̀ bọ̀ ọjọ́ tó lọ́n pàṣẹ pé ká kúrò mọ́kà wá sí màdínà tá a mọ̀ sí hijira wọ́n wá sí ọdún yẹn látẹ̀yìnwá láti ìgbà tí ànábì ti ṣe hijira wọ́n wá sí nígbà náà ọdún yẹn ti lọ bí thirty something years sẹ́yìn òun làwọn ń lò lónìí olóòlù tó bá jẹ́ sí wípé káàsì ayẹyẹ ọjọ́ ọ̀gá ànábì ọba jẹ́ ntọ́lọ́wọ́ tẹ̀wọ́ bà ní bí wọ́n ṣe ṣe ìdíròrò lórí kàlẹ́ndà náà ni wọ́n ṣe ìjíròrò lórí ọjọ́ bíi anagba Muhammad sallallahu alayhi wa sallam àìwá ṣe é wọn ó túmọ̀ sí pé kì í ṣe ọ̀nà kì í sì ṣiṣẹ́ dáadáa lẹ́yìn náà wá ní pé ọjọ́ ìbí ṣíṣe nígbà tó ti já sí àwọn kẹfìrí ni wọ́n dá lẹ̀ kí ni concept yẹ gẹ́gẹ́gẹ́ ọjọ́ ìbí ṣíṣe wọn yìí ṣe é fún ẹni tí ò sí láyé àbẹ́yìn kọ́ ni pé ẹnìkan sọjọ́ ìbí ò wá sí láyé ẹni tí bá ń bẹ láyé òun ni yóò ṣe ọjọ́ mi wọ́n sì gbèsè tàbí kó bá dé pé ọlọ́jọ́ mi dá ijó ti kàn ọ́ wọ́n yẹn ṣe ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ìbí fẹ́ fún òkú dípò bí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí fún òkú ayẹyẹ òkú ni wọ́n á ṣe wọn ò ní pè ní ayẹyẹ ọjọ́ ìbí àlẹ́bí ti kú ọ̀láyé ó ti kú ẹ̀wù lẹ̀ sọ pé ẹ fẹ́ sòkú àlẹ́bí kẹ́kú wá fèsì pálẹ̀ ní ìlọ́tọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ sọjọ́ ọ̀gá rẹ̀ bímọ ẹlẹ́ fẹ́ ṣe ayẹyẹ òkú ànábì ẹ kúkú máa ń ṣe ayẹyẹ òkú bàbá yín ẹ máa ń ṣe ayẹyẹ òkú màmá yín ẹ ẹ ẹ má sàn nìyẹn ń rìn sàn oúnjẹ yẹ kí yẹn ń rìn tí ẹ bá ti fẹ́ parọ́ yóò máa pẹ́ kọ́rọ́ ẹ múlẹ̀ sọ bí tẹ́lẹ̀ lọ pé ayẹyẹ òkú ànábì lẹ́fẹ́ máa ṣe torí báwọn tó jọ ọjọ́ ìdí kalẹ̀ ọlọ́jọ́ ìdí ó wà láyé ọ̀dà ṣé wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí Awólọ́wọ̀ lẹ́yìn ikú rẹ̀ ṣé wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí Abíọ́lá lẹ́yìn ikú rẹ̀ ṣé wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí àwọn èèyàn kàrìkàrìkàrì tí wọ́n ti kú ǹjẹ́ ẹ gbọ́ rí wọn ò ní ṣe é dípò bẹ́ẹ̀ ayẹyẹ òkú wọn ni wọ́n yà ṣe ìrántí ọjọ́ òkú wọn ni wọ́n yà ṣe wọn ò sọ pé ṣe ayẹyẹ ọjọ́ ìbí adásí pé ẹ̀yin tí ẹlẹ́yìí ẹyẹ ẹjọ́ bí àdébí muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ ṣé ṣé kìí ṣe pé ní ibùdó ara báyìí tètè ní ọba kú wọn èyí máa ṣe ayẹyẹ ọjọ́ bí òkú ayẹyẹ òkú ni wọn máa ṣe gbogbo bí dáa ti mọ̀ tí wọ́n ti máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọlọ́jọ́ ìbí ó wà láàyè yóò wà láyé kò ní bàjẹ́ kó òkú ànábì ti kú ìnàkà méjì tún ìwọ ànábì wà á kú ó sì kú nígbà tó kú tán wọ́n wẹ̀ ẹ́ wọ́n dì í wọ́n fi mu sí la wọ́n gbẹ́lẹ̀ fún wọ́n gbẹ̀gbò ẹ̀sìn bá tọ́jú ọ̀dùn rẹ̀ nítorí náà àánú òun ni kéèyàn ra wọlé ọ̀rọ̀ tí wọ́n bá ti rí gbà nínú ẹ̀sìn kì í ṣe bá àfa ànábì ẹ bá fẹ́ mú ànábì yóò ṣe ìtàn tánàbì nígbà tó kó òun lé tá a bá ní àlejò tá a fẹ́ pọ́nlé nínú kákan lọ sí oúnjẹ fún ara wa oúnjẹ tá a mọ̀ pé ayé máa ń jẹ tàbí káàkiri ilé ìpínlẹ̀ máa ń jẹ èwo la lérò pé ọgbọ́ ọpọlọ mú jùlọ onítọ̀ bá lọ rèé sí oúnjẹ táyé máa ń jẹ òun lè má máa jẹ tiẹ̀ o onífọ́kọ́dà kò burú ọmọ Yorùbá máa ń jẹ yán wọ́n sì máa fi oṣù kí jẹ yán wọ́n tún máa jẹ ẹran kó gbèsè bá dé ẹ̀kọ́ ní à ìyẹn lè gún àà ibi yẹn jẹyàn tí n bá ti jẹyàn máa mú mi bà ní ibi yẹn jẹ wá wo wàhálà tó ṣe ó ti dòfo mú. fẹ̀ẹ̀kan bí léèrè ó lè dá sí pé ẹ̀bà ló ń jẹ tó gbádùn jù tí wọ́n lérò pé iyán ló ń jẹ tó dáa jù. àlejò tàbí ẹ̀kan lé ó ti sọ bá ṣe pọ̀ òun lé. ọ̀nà àkọ́kọ́ ni pé àlékún bí súnàtì ẹ̀tẹ̀lé súnàtì tọ́ ẹ̀ pàdé bìlè tẹ̀lé àrẹ́bì pẹ̀lú tó ṣe ni kò wá sí ọjọ́ ìbí ṣíṣe nínú tí àdébí ṣe ìtànẹ́bí bá ṣe olóṣè eléno ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ kó ànẹ́bí lè ọlọ́run ní ká máa tọrọ ìgbé àti ìgbẹ́ fún ní gbogbo ìgbà máa ṣe fún ẹlẹ́ẹ̀kẹta ànẹ́bí máa ń gbà lọ́jọ́ mọ́ndé mọ́ndé wọ́n sì fi lé pé èé ti ṣe tó bí má gbà ó ní torí pé ọjọ́ mọ́ndé ni ọjọ́ ìbí mi ọjọ́ mọ́ndé náà sì ni ọjọ́ tí wọ́n gbé mi dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run mo wá máa ń gbàwẹ̀ monday monday láti máa fi dúpẹ́ fọ́lọ̀ ọ̀lẹ́ ẹ̀rẹ́ bàtì ògbódò ńlá tó bá dá sí pé lódodo ló fẹ́ ṣe ọjọ́ ọ̀bí ànábì ọlọ́jọ́ ọ̀bí nígbà tí ìfẹ́ láyé kí ni máa fi ṣe ni máa ń gbàwẹ̀ monday monday kì í ṣayẹyẹ wọ́n ṣe rẹ̀ máa gbàwẹ̀ monday monday ìyẹn lóore fún ọ ju kó wá lọ lè dá ayẹyẹ lọ̀lọ́ kó dá ayẹyẹ sílẹ̀ lọ. bákan náà ni pé àwọn tí wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ọ̀bí ànábì tí wọ́n sọ pé nítorí ẹ̀sìn làwọn fi ń ṣe àṣírí wọ́n ti tú wọn ò ṣe nítorí ẹ̀sìn wọn ò ṣe nítorí ẹ̀sìn wọ́n fẹ́ fi ànẹ́bí pawó ni wọ́n fẹ́ fi ànẹ́bí pawó ni ọ̀rọ̀ ń dàbí ìgbà tí àbúrò ẹ̀ ká fẹ́ ṣe ìyàwó tí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti bẹ ní ọkọ tí a máa ń sọ fọ́kọ wọn wípé àbúrò mi tó fẹ́ ṣe ìyàwó yìí èmi náà ń fi àdùdọ́ sọlẹ̀ ní o kò fàdùdọ́ sọlẹ̀ ń torí ọmọ tó fẹ́ ṣèyàwó rárá o nítorí àwọn ẹlẹ́gbẹ́ tó fẹ́ pè tí ó gbé ọkà àti ẹran àti mínírààsì tí gbogbo òní kọjá kílógẹ́ náírà tí ó sì gba one thousand naira per plate lọ́wọ́ wọn èdè tó nífẹ̀ẹ́ ọmọ òun rárá o kò nífẹ̀ẹ́ rẹ o owó tiẹ̀ ó fẹ́ fi ṣe ó ní opportunity ni láti run bísínẹ́sì lórúkọ ìgbéyàwó àbúrò rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tí ń ṣe mòlídìí jẹ́ kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ ànẹ́bí tó tó báwo tẹ́lá nífẹ̀ẹ́ ànẹ́bí etí ànẹ́bí ṣe oní wọ́n ṣe wọn ò nífẹ̀ẹ́ ànẹ́bí ṣùgbọ́n fẹ́ fi ànẹ́bí pawọ́ kílẹ̀ rí ẹ̀ èyí ẹ̀ náà ni pé ànẹ́bí ìjọba dìkìlíà gẹ́gẹ́ bí ṣíṣe àmì fún ayẹyẹ ọjọ́ bí ànẹ́bí sọ̀rọ̀ àlùfọ́sọ̀rọ̀ alẹ́kọ̀ọ́ ẹ wá máa wò ẹ ẹ̀yẹ á máa wò wọn kó lè ọdún tí ó fi dọ̀dún ti ń bọ̀ lẹ́ẹ̀mọ̀ rí pósítà pósítà yéde yọjáde pósítà fúlàní yọjáde pósítà kéwàá kéde kan yọjáde kéwàá ẹ̀yà kéwàá gbèsè yọjáde oríṣiríṣi oríṣiríṣi lẹ́ẹ̀mọ̀ rí tàfà ńlá tàfà ńlá tàfà kékeré lẹ́ẹ̀mọ̀ rí ah, bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sọjọ́ bí ní ti òdodo ṣe bí ọjọ́ kan náà ní èsè wọ́n ṣe wá ní pé ọ̀kadùkú wa mú ọjọ́ ilé ẹ̀sìn mọ̀ ní pé ó jìbìtì ni wọ́n wọ́n fẹ́ fi ànẹ́bì pawó mu wọ́n wà jẹ́ kí wọ́n fi ànẹ́bì pawó ní ọ̀nà àràmù lọ́dọ̀ tiẹ̀ wọ́n fún wọn ní pọ́wọ̀ wọ́n gbà wọ́n láàyè wọ́n fún wọn láǹfààní kankan láti lò tó bá ti já sí pé mọ̀lẹ́bí ànẹ́bì oníwọ́n ni wọ́n fẹ́ ṣe wàyí oníkangunkangun àpò apá olókọ̀ọ̀gùn nígbà tí bàbá tiẹ̀ kú tó sòkú rẹ̀ oṣù bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá kú ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọ wá kú ọwá ló fẹ́ ṣòkú rẹ̀ ìbátan wo ní bẹ láàrin ìwọ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ títí ìbátan tí ń bẹ láàrin ìwọ àti bàbá rẹ̀ tí ò yóò jùlọ tí ìbátan sí pé ó ń wá àdá nìyọ ó ń fìtínà nìyọ nígbà tá a sọ pé ọjọ́ ọ̀gá rẹ̀ bí ti ṣe òkan wa kí láwàá pé Jésù tó ní àwọn afáàyà pẹ̀lú lórí rẹ̀ ọlọ́run ní wàtò àmúlẹ̀ nínú ojú lè kìtàbà ìlú ńlá fún ó di àwọn tá a fún síra ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ni ṣé kérésìmesì lọ́nà látọ̀ ń bẹ̀ tó lọ́ọ́ dàgbọ́ kérésìmesì ẹ́ oúnjẹ kújẹ ní ọ́ oúnjẹ kújẹ ní ọ́ kò sí ní tèèjẹ nígbà tó já sí pé ọjọ́ bí ààrẹ bí ìgbà kọ̀ọ̀kan wá kò sí nínú ẹ̀sìn wa kì í sáré ẹ̀sìn wa àdádálẹ̀ ni àwọn kan bá láwọn sọ náà bíi Jésù o tún máa ń jẹrẹ sí o ti jẹrẹ sí kó tó wá sí ìmọ̀ láwọn yìí o ti jẹ ọwọ́ alájọ àrẹ ògbà àgbà àrẹ òsèjà jẹkújẹ tó jẹ náà lọ́mọ jẹ lọ àgbà àrẹ òdega torí pé jẹkújẹ kì í jẹ káàdó gbà àlẹ́bí sọ̀rọ̀ ọkùnrin kan tó ṣèrìn àjò tó ti kẹ́lọ́rẹ́ ìrìn táwọn ẹ̀ ti kúrukú tí orí ẹ̀ ti di yátúyátú. ọba tẹwọ́ sọ́nà mi yẹ wúlẹ̀ láyọ̀ ànábì ni ẹni tí ń dẹ tí ń dèrè fún àánú ọlọ́run yìí o wà mọ̀ tí amúhù haramu haramu mẹ́jẹ o wà haramu ntí mu haramu ni o wà haramu haramu ni o wà yàbí haramu láti dé kéèké fa báwo wà ni sì wá pé ó lè ní sìjábà kódà pọ̀wọ́ pọ̀wọ́ kádígàmù ní sìjábà kò níbọ̀ ní nẹ́ńbà ní sìjábà kò lè sí sìjábà fún ọ lórí ìjẹkújẹ oúnjẹ mòlídìí àlẹ́bì oúnjẹ mòlídìí tí í sá ìjẹkújẹ méjèèjì ìjẹkújẹ ni àdúrà rẹ ò lè gbà ọwọ́ àlọ́ sàdúà sàdúà sàdúà ẹ dákun ẹ jẹ́ àtúbà bíi tí ò dáa etí ò dáa wọ́n ní òdòkọ méjì kò dáa náà rèé nítorí náà má bà wọn lọ́wọ́ sínú òdìdí o kọ̀ọ̀kan wá o kọ̀ọ̀kan wá o yálà mọ̀lẹ́bí àrẹ́bí tiwa ni yálà mọ̀lẹ́bí Jésù ni ìdájọ́ ọ̀kan ọ kódà mọ̀lẹ́bí tiẹ̀ gan ọ̀kan ọ ẹnìkan ọ̀ránṣẹ́ ẹ̀yìn súnà ọmọ àkìípọ̀ ni àrẹ́bí ni a máa ṣe tá a bá ti bímọ ká ṣe súnà ká pẹ̀lọ́ súnà ọmọ lọ́jọ́ keje tí ó bá ságbára ọjọ́ kẹrìnlá tí ó bá ságbára ọjọ́ kọkànlélógún tí ó bá ságbára ní mọ́tàbù Abu Hanifa wọn ní ọjọ́kọjọ́ tó máa bá bọ̀ láṣìírí rẹ̀ ẹ̀rẹ̀ kọ́ pa kọ́ ha fún àwọn èèyàn tó bá parí níbo tí adọ́jọ́ ọ̀dọ́ tó ń sè é. àwọn kọ́ọ̀sì àwọn kèfèrí ni ànábì ti ní ẹ máa tẹ̀lé ìlànà àwọn yẹ̀wúdí àti nàṣọ́rá ní ìtẹ̀lé sísẹ̀ntẹ̀lé débi pé tẹ́ wọnú wa gidi ti lọ ẹ̀yin náà ẹ̀ kó bẹ́ẹ̀ torí náà e, e, e, ìgbọràn ọsàn ju ká máa rú òfin Ọlọ́run lọ o ìgbọràn ọsàn ju ká máa rú lànà òjíṣẹ́ Ọlọ́run lọ o ẹ̀jẹ̀ agbọràn o tí wọ́n máa ń ṣe mọ̀ dídí ìgbọ́n bá wọn lọ́wọ́ sí i tí ọba ti bá wọn lọ́wọ́ sí i tí wọ́n máa ń pè yẹn lọ́jọ́ àlèkè àmọ́ kò ní í pè kàn ọ́ ìwọ tó wà lọ́wọ́ sí mọ̀ dídí ọba dáadáa kó o gbọ́ràn ọba dáadáa pé ìwọ náà ṣe kí ni o ọgbọ́ràn ọ̀dà yọ ẹnu àná òbí sí ọlọ́run alọ́fùgbàsí kò kéré o àwọn tí wọ́n ń ṣe náà eléyìí tí ọ̀mọ̀ láì da kọ́lọ́njọ́ ọ̀mọ̀ láì da kọ́lọ́njẹ́ kí wọ́n lè ronú pìwàdà àwọn onídi ọdúnjẹ ọjọ́ mòlídì lọ́dọ̀ ìjọba nàìjíríà á nídìí ẹ̀ pàápàá kọ̀kàwá kọ̀kàwá o alọ́fùgbàsí kò kéré subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk